الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار أبو هريرة دعوة بني مصابة سليكم ينورفوه ثم وقعوا وصحابة النبوة محمد صلى الله عليه وسلم وني مقبوط تجيسي اللهم alekun kí a ti jẹ kọ máa bá nàbí ń sọ báyìí pé man kadhaba alayya muta'ammida ẹ̀yàn bá máa ma parọ́ mímí ànábì ẹ̀yàn bá máa ma tó fojú lẹ̀ tó parọ́ mọ́ òun ànábì falyatabawwa maq'adahu minan nar kó chúùsì ibi ọwọ́ báwù tó dòkun nù náà. sábà lẹ́yìn ọmọ bíi jẹ́yìn ó jòkó níbì kan ṣé ó ní ìdí ká ṣẹ̀ṣẹ̀ máa béèrè pé ṣé wọ́n wọ̀ bẹ́ẹ̀ ẹ́ kò nídìí yóò wọ náà ni àtúnjà wa dáa kéèyàn wá torí pé ń jí sí ọlọ́run kó tó rí náà ṣe torí pé ń ṣe wá sí pé gbóhùn ni ó tún wá mú wọ kínní ìná ọ̀rọ̀ anẹ́bí ni ó ó sì kì wá ń lọ rẹ o sallallahu alaihi wasallam ẹni ọba màmá ìtì yìí èmi ànábì òwí ọbọ̀ta gbé makrofóònù lọ́wọ́ ìjòkó mọ́sálásí ń ṣe lóde ìyàwó àbóde ọmọ àbí gbogbo bí n bá ti ń wí kì í ṣe ń pa ànábì wí báyìí ń pé súnà ní báyìí àbí ń pé nǹkan báyìí ń bẹ nú ẹ̀sìn à ní ìdí ọba wù mí kó mú tí ọba jòkó nù náà ó burú jáì kéèyàn tàtàrí pé ń ṣe wá sí wọná láì òbúrú fún làákàyè lọmọdé àárẹ o àmọ́ wọn ní ogun àsọọlẹ kìí ṣe kíni kìí pa àròtọ bá gbọn ni o àròtọ bá gọ ogun àsọọlẹ ọpa o ọlọmọṣàjà gbọ́ kagbá ẹbí ń ta wí fúnra wa lánàá ẹ dákun kí ni ó tó sacrifice ẹ kí lèyìn ó torí ẹ sacrifice ọlà rẹ nítorí kíni ẹ pọpula wọn mọ wà láàfà <laughs> wọn mọ pé kò sí ní tí wọn bí wá tá a dáhùn and so what lẹ́yìn yìí ń kọ wálé ẹsàbá wá màkà àdàwù nìlànà ọwọ àlọ túṣì yóò wọ nùnà kódà kọkọ bá làákà yìí gbẹ̀ni tí ṣètọ́ni ṣe ń lò pẹ̀lú rúwà báyìí àánú ń ṣe wá ni o ọlọ́mọṣà jẹ́ iná padà ń bẹ̀rù àwọn èèyàn ń dáadáa pààrọ̀ ọmọlọ́wọ́ àtàlẹ́bí ọlọ́ọ̀ṣọ́lá tóun náà mọ̀ pé tóun wí yóò bẹ́ẹ̀ àsìké fúnra wa lánàá a ní gbogbo ẹni tí ń bá ti ń sọ ọ̀rọ̀ ọlọ́run kí la ní ṣe ń sàn ló kọ ọlọ́run ni gẹ́gẹ́ bí jíra ńláńlá tí alimami Ibn al-Qayyim ṣe i'lamul muwaqqi'ina ar-rabbil alamin. ọ kàn kọjá gbọ́ kọjá gbà o. عن المغيرة بن شعبة رضي الله عنه قال وقاوى ميسون المغيرة بن شعبة مساسا لكم ينورفون ṣùgbọ́n àwọn ọ̀gá wa àwọn sọ̀hábẹ́ anábùwà Muhammad sallallahu alayhi wa sallam قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول oni mo gbọ́ tó di sí ọlọ́run kíkẹ́ àtọ̀là ọmọ bá ọsọ báyìí pé inna kadhiban alayya laysa ka kadhibin ala ahadin inna kadhiban alayya laysa ka kadhibin ala ahadin ẹgbọ́ o kéèyàn parọ́ mímí ànábì kìí ṣe bíi kọ́ parọ́ mẹ́lòmíì o àgbègbè àtàwọn èèyàn máa dì í sí ànábì ní ẹ o èmi ẹ e ṣe èèyàn o iṣẹ́ ọlọ́run èmi lè rán o ìparọ́ mẹ́wù mi rò pé ẹsẹ rẹ̀ ọmọ bíi ìgbà tó o bá ń bi ìwé ìtọ́ ń ní ọ̀daràn náà ànábi lẹ́sẹ̀ tẹ́ gbà ń bi kẹ́ parọ́ mímí ọ́pútayọ gbogbo yìí wò yàmá ta gbọ́n tí ànábi ń yíye torí pé irọ́ pípa má ànábi ọba ẹ̀sìn jẹ́ yọ ọba yá àtàlìkì á mọ àwọn èèyàn jẹ́ àkọ́wá ní kọ́lọ́hún ó fojú kékeré wo irú wọn tó ń parú rọ́bẹ́ ànábi ní rárá o sallallahu alaihi wa sallam inna kadhiban. alayya laysa kakazibin ala ahadi. ìparọ́ máa nẹ́bí ọ kìí kéèyàn parọ́ mẹ́rin kan o ó burú púpọ̀ o torí a torí ìparọ́ máa nẹ́bí iṣẹ́ ọ̀bàjẹ́ pọ̀ o ọ̀pọ̀lọpọ̀ ní táwọn èèyàn ń ṣe tí wọ́n ń sìn tí wọ́n ń ṣe lónìí tí wọ́n ń ni ìbára ṣe pé wọn ẹ̀ máa ta ni ó láwọn tí ò yá máa gbúrò ní mọ́sálásí mùsùlùmí láwọn tí ò sí kò rí bẹ́ẹ̀ lójú ayé ànábì sallallahu alaihi wa sallam nígbà wọn ti rí táàfà kan kan lọ́dà fún wọn pé ẹ má wọrí ọ̀wọ́lé bẹ́ẹ̀ náà nú ẹ̀sìn kò sí ń tọ́ wọlé nú ẹ̀sìn àfi ń tà ànábì bá ní àṣẹ àbí tí wọ́n ṣe lójú rẹ̀ tó fara mọ́ o àbí tóun náà bá ṣe ti ń jẹ́ sìn sallallahu alaihi wa falyatabawwa maq'adahu minan nar ẹbí tún rìpíìtì tó ń yà àdìsí àbí òrera lẹ́yìn tó wọ ọnù kó wá gbẹ wá o ọ̀rọ̀ parọ́ mọ́ èmi ànábì ọyàtọ̀ fọ parọ́ mẹ́nìkan tẹ́jọ dúró tẹ́jọ dáwó pàfẹ́ èyún náà dá o àti kàyún síwájú sẹ́rán jíjàmá àmọ́ ànábì ń já mọ̀ pé irọ́ pípa mọ́ àtànábì ó léwu ó ní ìyà àtẹ̀sẹ̀ tó ju ìpààrọ̀ mọ́ ẹni ọ̀dà tàkùn lọ. ànágbé alẹ́ tí òun bá wá wí fún wa ìsọ̀lọ̀ àṣọ̀lọ̀ tí ò gbọ́ kálíyàtà bá wá màkà àdàbò lẹ́nàdà ó fún rẹ̀ mú bí ọba wò náà náà tí ó dòkó. lọ́mọ sí wa ló máa ná lára ọ̀nà tí àwọn èèyàn fi lè máa parọ́ ẹlòmíì lè máa mọ̀ àyàn gbogbo àrùn làwọn àlùfáàsì ti kọ́ wa lẹ́kọ̀ọ́ rẹ̀ gbogbo ohun tí ọba dá ọ lójú pa nẹ́bi wí ọ̀gbọ́dọ̀ wí kó wí mọ̀rùbẹ́ gẹ́ẹ̀tì á kíní yìí kéwù lè sápá àyàn lórí ńgbà míì ó ti ké pẹ́ ọwọ́ wọn wá bí ọ ọwọ́ á jẹ́ ànábì dákẹ́ ni o fọmúlà láti kọ́ra wa lánàá àwọn ilé ìbò àwọn alákàdá ń lò ó èsì tá a fọ ọmọ ẹgbẹ́ nu kó bá rẹ̀ wọ́n sọ fún ọ pé a need further research ó ti tán <laughs> kọjá ráǹkì rẹ kú wọ́n tún mọ̀ pé ní a gidi yan ò ní tán àwọn a fẹ́ ṣe fọ́dà a ẹni tẹ̀wé níbi fọ́dà research. bó sì fẹ́ ṣe ìbọn sọ fún wọn pé ó ní ìdíkà yẹ tíráwò ṣé ìgbà àyẹ̀bù mẹ́mbí mo fẹ́ yẹ tíráwò kò sí àfáà tí èyẹ tíráwò sábàámọ̀ tara lógún kò sáfáà tí ọmọ sọ̀rọ̀ gidi tí ò ní nígbà tí ń ṣe kíni ń yẹ tíráwò kò sí ẹni tó lè pé gbé ẹnu tóun ké ń lè kéwú náà lòun ń lòdì sí àbí lòun máa lòdì sí ayé òun kálukú ló nígbà tí ń lọ yẹ tìra wò níwọ̀n gbọ́dọ̀ tí ọ lójú tá ah, ẹlẹ́kùn tẹ wí á onídìí ah, ká yẹ tìra yóò ṣe ó ti ti tán ṣé kọ́dà kéèyàn dá òtún tó o bá dá òtún má àtúbù tiẹ̀ má nàbí o máa tìbú jẹ mọ́ lọ́wọ́ sallallahu alaihi wasallam. òun nínú tíra gbogbo ẹni tó bá lọ ilé tí ó tó ké mùsọ́lá olùhàdíìsì ó rí ń bẹ́ẹ̀ ṣètọ́ ni ni òjò rántí àwọn àlùfáà bá a débi pé ọ̀pọ̀lọpọ̀ sígà tá a máa ká náà àdíìsì la kà yìí sẹ̀mí ẹ̀jù àbí ọ̀la rasulullahi àní nàbí yìí sallallahu alaihi sórí gbogbo mẹ́tẹ̀ẹ̀ta yìí ó dá lójú pa nàbí yìí ó ní bí wọ́n ti wí ní tí wọ́n bá ń rò pé a ah, àbúwí àbí òwì bó ni wọ́n máa wí yorùwà <laughs> yorùwà àní nàbí yìí sallallahu alaihi wasallam àbí wọ́n pé wàrúwìyà àní nàbí yìí sallallahu alaihi wasallam yà wọn là nàbí wí ni o ọ̀dà wa ló lò ń bẹ́ẹ̀ nù tíra tó ń kálukú kéńlé kéwù kàtẹ́ wa tó wá sọ ìtọ́ da ọ lójú bá nẹ́bí òwe èyí ń lo burú jù ní ẹlòmíín máa máa ntí wọn mọ pọlọrun àtànẹbí ni wọn ti gbẹsìn kalẹ̀ kọrun torí pé ń nìkan já torí pé kò fẹ́ wọn pẹ nìkan gbogbo ọmọ kéwù dùn lọ torí pé kò fẹ́ ẹnìkan pọpúlà dùn ún lọ mọ balùkì àmà rẹ jẹ mọ wí ntí ọ dá lójú ànẹbí lẹni tó bá dá lójú pé rọ lòun pamọ́ ó sì kọńtínú tó parọ́ náà àfàlìyàtàbáwá màkàdàbù ẹnìyà kó mú bí ọba wù ní ọ̀nà o lọ́mọ sí wa lọ́mọ ẹ̀nà o dákun ọ̀rọ̀ ńláńlá ni ń ta kàlá nà sóni yìí o hmm. ọmọ má pèjúwe wa lánàá ìpè ẹlòmíràn máa fàáyà ìfẹ́ nu ló sì fẹ́ mi ọwọ́ àlọ́ ìjọ yóò yí yọ fà fún òun mo fi sọ mọ́kífù dáadáa àwọn bàbá wa màmú àgbà nílùú Ìlọrin hafizahullahu ta'ala ẹ mo rò pé ẹgbẹ́ mo di hafizu àwọn bàbá wa màmú àgbà Ìlọrin hafizahullahu ta'ala ẹ wọ́n di sáwọ̀ ẹ̀ wọn ká pé hafizahullahu àgbà fẹ́ẹ̀sì ni wọ́n ẹgbẹ́n bàbá dáadáa làwọn bàbá yìí àwa máa ń táwọn kọ̀líṣì wa ń fèsì láwọn ìlú mi láwọn tí ń ṣe irú dáwà táwa náà ń ṣe yìí pẹ̀lú àwọn àgbààgbà tí wọ́n bá mẹ́ àwọn bàbá wọn yóò di wa lọ́wọ́ o wọn kí á mọ̀ wí ju wa o wàláhì làzim ni wọn bá sábòsí wọn lóko wọn lè má gba gbogbo ń tà ń wí àmọ́ wọn ò di wa lọ́wọ́ ká mọ̀ tẹ̀kínì àmọ́ wí jẹ́ kò rí bẹ́ẹ̀ láwọn ìlú mi torí bẹ́ẹ̀ àwọn bàbá wọn yìí wọn di wa lọ́wọ́ wọn máa ń dà wí wọn di wa lọ́wọ́ pé a máa jù tàbí wọn ò tí ì gba ogun tí wọn ní àlọ kéta kéta wa ń pọ̀ fún wa mọ wọn ò di wa lọ́wọ́ rẹ̀ dákan bàbá wa ìmọ̀mọ́ àgbà rí ńlọrin bẹ́ẹ̀ ni bàbá wa ìmọ̀mọ́ àgbà lè dìgbò àfihàn Allahu ta'ala bàbá wa chief imam ìdìbò àfihàn ta'ala orí lẹ́yìn ọba mọ̀ mọ̀ wọ́n dáadáa o ọba dáadáa làwọn náà kọ́lá kìí tọ́sẹ̀ kan ni wọ́n pè mí àtúnsọ̀rọ̀ àwọn bàbá yìí ẹ̀gbọ́n ti wí wọn ò jẹ́ nìkan lọ́wọ́ wọn ò jẹ́ àwa lọ́wọ́ o ọmọ ìwé ńtọ́lọ́ àtàndẹ́bí kọ́lẹ̀ yìí tí wọ́n gbà máa ń tójú àwọn èèyàn rí ní àwọn àdúgbò pẹ̀lú àwọn àgbààfà àwọn tí wọ́n gbàrú tí wọ́n ń wí. àìsìgbà yìí àìgbà yìí náà ẹja máa bára wa sòdodo ọ̀rọ̀ báyìí bá wà ń bẹ lọ́wọ́ àwa tá à ń ṣe wá àti súnà ńgbà míì náà nígbà míì náà ud'u ila sabili rabbika bil hikmati wal maw'izati al hasanati wajadilhum billati hiya ahsan wọ́n á ní ẹbí hikima bá wọn sọ̀rọ̀ hikima bá wọn sọ̀rọ̀ hmm. ní ẹlòmíín náà ti ń ṣe wáàsí lónìí èyí ó ti fura pé bó báyìí pò náà lọ́wọ́ à ń pò àwọn bàbá inú náà ní gbà pẹ̀lú irú wà kí ń wì kọ́lá tí ó burú ju ìwọ tún máa dènà àwọn bàbá yóò dènà ẹnìkan aláyọ̀ dènà ẹnìkan bàbá dènà wàá ti fìlẹ Ọlọ́run ní dáhùn náà máa padà sí ìlú o àtàwa náà o ìrẹ̀ǹdí bá ń dènà tọlọ́run ọ̀dà o àbí táwa máa làwọn wí o àti ń parọ́ wá síra wa inú jẹ́mi fẹ́ máa sọkún sí mi bóò ni environment tá a wà ti báyìí very tough very rancorous ṣẹ̀dá wa wá di ibi ọba àbọ̀ ọba ọ̀pá <laughs> òbò bu lẹ́sẹ̀ erudá wa nábì mu ọ̀la erudá wa tà nábì kọ́ ọlọ́lá ọ̀sọ̀lọ́ ṣètọ́ ni yé sí yóò kálukọ́ lọ ronú ìjábọ̀ ọlọ́run ojú ọ̀nà tọ́lọ́mbó ti dì ńlẹ̀ yorùbá yóò dá dá ìwà very toxic ẹ ẹ yá detoxify rẹ detoxify yá sàwọn ilé ìbò kálukọ wá bí ó ṣe ká padà sí atmosphere tí tí tí tọ́ tí ó tí ó ẹ lè ẹ lè sọ̀rọ̀ àwọn èèyàn náà lè gbà pẹ̀lú situation báyìí gbọ́sẹ̀ yín náà ẹ̀ ní gbà nírú àtà àmà lọ́wọ́ ẹlòmíì pẹ̀lú agídí pẹ̀lú fẹ́ inú yìí lọ́wọ́ sàmánà gbogbo wa o ọ̀ sọ́yọ́ tún gbogbo àtẹ̀ǹbí tá a kù sí o ọ́ mọ̀pàrọ̀ mọ́lọ́wọ́ o mọ̀pàrọ̀ máa nẹ́bí o sallallahu alayhi wa sallam ó léwu o وصل اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. وإياكم نعم نعم ما تكني نعم ìlójútì ayé àbíwò kéèyàn máa ṣiṣẹ́ ológun àbí ntọ́jọ́ ìtumẹ̀ náà kan military àbí paramilitary ọlọ́pàá civil defence civil defence òótọ́ ni road safety immigration customs ìhàwọ ní sẹ̀ríà kọ sí ní àbá ń ṣe nílùú tí wọn ò lo òfin ìsìláàmù torí bẹ́ẹ̀ ti béèrè ní àwọn yẹn lè má gbọ́ ara ẹ̀kọ́ tá a kọ́ lọ́dọ̀ àwọn àfa wa nù torí wọ́n ń ka kínní ìkalẹ̀ a gbọ́dọ̀ rìpíìtì ìbéèrè yín bàbá wa mufti ń Saudi lónìí kò sí béèrè sẹ́yìn ó béèrè wọn kọ́kọ́ rìpíìtì béèrè ńlá wọn tó dáhùn àmọ́ wọn bẹ̀rẹ̀ láti gbà sí wa lọ́mọ kéwù àti ń kéwù bìfín náà o. tọ́ kí ni sẹ̀ríà kí ni po sẹ̀ríà ìbéèrè tó dáa tọ́pọ̀lọpọ̀ máa béèrè. ìdí sẹ̀ríà fi yanjú lọ́rọ̀ báyìí wọn ni wọ́n ń pè ní alimaslaha maslaha èwo ló pé mùsùlùmí jù kọ́ ìdánilá nínú ìṣẹ̀ríà àlòjọba ìsìláàmù ǹjẹ́ àwa dá sí tí wọ́n ní táwọn fi ń ṣèlú bírú ìṣẹ́ dákọ̀ yìí àbá ta kété àmọ́ ṣẹ́gi ni àmọ́ wò wọ́n gbá àwọn oníbà ń dá sí o ẹ̀fòfin ìsìláàmù sọlọ́pàá yín ẹ̀fòfin ìsìláàmù ṣe é mílítìrì yín àti para mílítìrì yín ipò ṣẹ̀ríà ni pé èwo ni maslaha íńtírẹ́sì mùsùlùmí èwo ni ó lè pòtẹ́kì rẹ̀ jù ọba ẹgbẹ́ ká máa wò wọ́n ràn ní á máa wò wọ́n ràn náà bọ́ bá wa ṣe pé mi máa wò wọ́n ràn ní à yóò kó aburú bá wa agbọ́dọ̀ wò wọ́n ràn o ní ti ń jẹ́ ṣẹ̀ríà o tòbí tó jẹ́ pé irú ìbéèrè báyìí àwọn àfẹ́yẹ dáhùn rẹ̀ jẹ́nẹ́rálì wọ́n àfẹ́sì kínni situation ìlú kọ̀ọ̀kan kọ́dà kìí ṣe situation ìlú kọ̀ọ̀kan permanently ní táìmù kọ̀ọ̀kan ní circumstance kọ̀ọ̀kan tá ìwọ fẹ́ lọ join kí ni ń ṣẹlẹ̀ lọ́wọ́ kí lọ́la ìpìlẹ̀ kọ́ ṣẹlẹ̀ lọ́la. kí ni íńtírẹ́sì mùsùlùmí ń lọ wá ni lápèjúwe ṣé mùsùlùmí ti pọ̀ ń bẹ̀ kí ni wọ́n wá lọ rí owó lọ́kàn lọ. ọwọ kan wọ́wọ́ torí pé ọ̀rọ̀ pé sálárì ọlọ́pàá pọ̀ ju ètò lọ mùsùlùmí àpò ara ẹnu. àmọ́ a gbọ́dọ̀ léèyàn ń bẹ o ń bẹ níjà wa rí nàìjíríà yìí ẹ̀yin na imagine nísìnyí tí gbogbo lọ́nù bá ti wà yí àbílú mi ọmọ tí ọlọ́pàá mùsùlùmí ẹ̀yọ̀ kan <laughs> ẹ́ ọ̀pọ̀lọpọ̀ máa ń mú ní orogo mo rò pé yín náà gbọ́ mi yé ẹni àbọ̀rọ̀ la fún náà ní kúkúrú kò sí sí àṣẹrí àná òun là ń pè ní kíni báàbù nínú sẹ̀ríà ẹ̀jẹ̀ rí nínú àwọn àlùfáà tí ó lé píríncípù mọ́síláhà yìí kalẹ̀ ó pọ̀ nínú àwọn àfọ̀nsẹ̀ríà wọn ni mọ́mù máàlìkì àlèmọ́mù máàlìkì tó ṣe pọ̀ ní mọ́sẹ̀ àbí rẹ̀ lọ gbajúmọ̀ ní gbogbo West Africa wáyé inú kọ̀wá ìlú mọ́sẹ̀ àbí mọ́mù máàlìkì ni mọ̀rọ̀ àátú àlùmọ́síláhà àlùmọ́síláhà tó làá máa ìyẹn ọjọ́ public interest torí náà bó ti jẹ́ mi ẹni tó bá fẹ́ jọyìn rẹ̀ kọ́lọ̀ bíi apá àtọ́gbọ́sẹ̀ rí àyè yọ wá àṣẹ́sì kínni ẹ́ situation lásìkò òun nílùú òun lè pọ̀ òun tó fẹ́ jọyìn gan ọba wa rí i pé a interest ń bẹ ń bí kọ́ lọ yóò ní ọ lọ ọba rí i pé interest ò sí ń bẹ yóò ní má lọ. òṣìṣẹ́ الله تعالى أعلم وصل اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وإياكم